وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ní ṣókí olóògbé ọlọ́run kò ní gba àsìkò púpọ̀ yóò sì rọrùn ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó rọrùn ni and àwa náà appreciate rọrùn rẹ̀ by time taba describe ti ń jẹ́ báwo la ṣe wẹ̀wẹ̀ nínú Islam ìwẹ̀ tá a fẹ́ describe yìí náà kò di nínú onídìí ipa nìkan náà lọ. nǹkan tá a fẹ́ describe yìí tá a ń pè òun ni ìwẹ̀ anytime tí wọ́n bá sọ pé ká wẹ̀ nínú Islam nǹkan ni ká ṣe lọ bóyá ìwẹ̀ jẹ́nàbà ni o bóyá ìyẹn gba Islam ká ní ká wẹ̀ ni o ìwẹ̀ júmọ̀ ni o ìwẹ̀ ìdì ni o ìwẹ̀ pé èèyàn lọ sí hajj ó fẹ́ gbé ara mi ni o bákan náà ni kò sí ìyàtọ̀ ńbẹ á sì ṣèyàtọ̀ díẹ̀ díẹ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin ní ilẹ̀ ẹjọ ẹgbọ́ yí báyìí tẹrí ìwẹ̀ ta fẹ́ wẹ̀ yìí nǹkan méjì náà ni kókó nǹkan ta tó sọ̀wọ̀ ìdìwẹ̀ tẹ́bá ti mọ méjèèjì kódà téèyàn ò bá gẹ́ẹ̀tì specific way ta fi sọ yìí ọ ní ọ̀dà way téèyàn bá fi ṣe kí méjèèjì bá fi lè wà ń ẹ ó ìyẹn ni ká dì mú ẹ́ ẹ̀nìká dìmú wípé tàbá ti fẹ́ wẹ̀wẹ̀ yìí o àkọ́kọ́ fún pàtàkì tó jẹ́ rókùnà ó ní àníyà kí pẹ̀lú àníyàn kìí ṣe ń tà ní ìní pé o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò sáníyàn lágbára kàtà sí dábí pẹ̀lú àníyàn ò ní wípé kó ṣe wípé ó wá sí ọlọ́kàn pé ìwẹ̀ jánábà ló fẹ́ wẹ̀ ó tó ṣe sáà pé nísìn báyìí èèyàn fẹ́ wá sí júmà báyìí látìgbà sálfàjà rẹ̀ bá ti yọ lónìí èèyàn lè wẹ̀wẹ̀ júmà tó bá wá sí lọ́kàn wọ̀ká sọ ni júmà ó wá wẹ̀wẹ̀ normally kò lè àìmọ́wàá sí lọ́kàn yẹn la nípò láníyàn ìwẹ̀ kìí ṣe nàwẹ́ ìtùlá mẹ́rin so ẹgbọ́ àníyàn sí yéé sí wíwá sí lọ́kàn ẹgbọ́ àníyàn wọ́dà àníyàn tuntun ẹgbọ́ yéé sí wíwá sí ọkàn pé a ah, ìwẹ̀ júmọ̀ mo fẹ́ wẹ̀ ìwẹ̀ jẹ́nàmà mo ìwẹ̀ arafa mo fẹ́ wẹ̀ ìwẹ̀ ara mo fẹ́ wẹ̀ so fẹ́ anybody ti máa sọ pé ìtúbà tó ìdíwẹ̀ jẹ́nàmà ni pé àwọn ní kìnnìkan ìtí ń já nìyàn ẹ́ ipa bùkẹ́ lọ ṣe nǹkan bá oníjúmá á mú láti wẹ̀ jẹ́nlá wíwá sí lọ́kàn yẹn kí ló fà táà tí mọ́jẹ̀ mú àníyàn fi ń wà nínú gbogbo ọ̀rọ̀ ìbádà méjì one kó fi separate ẹni tó ní láàká ìkó lọ́rẹ̀ tó ya wèrè ẹni tó ya wèrè òní láníyàn because kò kẹ̀kẹ́ wà conscious ìpàdé ṣe so ọ̀kan nù ìkejì ní pé kó tó ti separate wípé ṣèjọsìn ní kinní yìí ni àbí kìí ṣèjọsìn ní ti tabalẹ́ nìkan tó bá kàn dúó tó ṣe rúkan tá à ń ṣe rúkù tó lẹ ẹ̀yìn rẹ̀ bẹ́ tó fi exercise ní ṣe tí ò wá sí lọ́kàn pé òun ṣe rúkù fọ́lọ̀ ni kò ní gbalada rúkù á ní tó pé kò láníyàn rúkù kí tó pé kò ṣe nàwáìtù rúkù wà kò wá sí lọ́kàn pé ìjọsìn lòun fẹ́ fi ṣe first point òun ni làkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tààmímù jẹ̀mí ìbádá ní bilmá kó mi dé gbogbo ara kí omi téèyàn fẹ́ fi wẹ̀ ó dé gbogbo ara méjì òun náà ló pàtàkì ní ta fẹ́ discuss tẹ́lẹ̀ gbogbo yókù tá à ń sọ nísìnyí a kàn fẹ́ sọ mánà ni mánà yẹn lè mọ̀ pé ó lè mọ̀ yé ó lè mọ̀ yé bọ̀ téèyàn bá rà kó sáà ní orí méjì ta sọ yìí tó bá ti achieve ó ti lọ ní jẹ́nàbà káwá sọ pé ìtàn gbà wà lọ́dọ̀ ànẹ́bí sọlá sọlá bí ṣe máa ń rẹ̀ alu àdìsí Aisha alu àdìsí Maimuna alu àdìsí musalama alu àdìsí Asma akànjẹ ogun ìpapá ní máa ká pé ó púpọ̀ o torí ànẹ́bí sọlá lọ sọlá tó bá fẹ́ wẹ̀ jẹun bàkí ní káṣe rẹ̀ òun ni pé ọwọ́ wa ẹ̀ àfọ̀ ọwọ́ méjèèjì ẹ̀ tá a bá fọwọ́ tán torí pé ìwẹ̀ tá a fẹ́ wẹ̀ ó kó àlùwàlá sínú àlùwàlá tó sì wà nù rẹ̀ wẹ́dá ó lálùwàlá o wẹ́dá kò lálùwàlá o wọ́n sì yẹn bá ti wẹ̀ gbogbo ń tá a lè fàlùwàlá ṣe náà la lè fi wẹ̀ yẹn ṣe ẹ́ gẹ́gẹ́ bí ìṣàṣàlàyé pé wẹ́dá fi wẹ̀ yẹn ṣe torí pé kí láti tán sọ bẹ́ẹ̀ ni wípé nínú ṣẹ̀ríà àní táǹpé ní alhadasul asgar àní alhadasul akbar nǹkan tí ó jáde lára tó ṣe wípé tó bá jáde o kéèyàn tó wà ní state of purity padà àlùalá ni ó ṣe òun là ń pè ní minor hadath ẹ òun là ń pè ní alhadasul asgar nǹkan tí ó jáde lára tó ṣe wípé tó bá jáde lára tán téèyàn bá sálùalá yóò restore state of purity yẹn. eh lati last ni minor hadas then any major hadas only nkan to ba jade lara iwele yo fi restore yan pada si tioriti so now rule wa ni yi pe ta ba pe nkan ni major hadas anything to ba fi gbe major hadas ko lara minor ko sabe rule e no gbogbo alamọ nisikuto bi yan ba so to sa lara bo to to sa lara tó bá yàgbẹ́ tó sàlọ́lá àlọ́lá nìkan náà wọ́n sàlọ́lá tán ó ti sọ state of purity bọ̀ bẹ́ẹ̀ bá bóbìnrin lò pọ̀ yóò wẹ̀ bẹ́ẹ̀ bá fún náà tó bá lálà tó dà nǹkan sára yóò wẹ̀ àbí so now tẹ́yàn bá fi lè wẹ̀wẹ̀ èyí tó ní ìdí wẹ̀yẹn wà bí gágbé tó ní ìdí àlọ́lá nìkan lọ bẹ́ẹ̀ bá fi wá lè wẹ̀ ńkọ́ gbogbo tí àlọ́lá lè gbé ìwẹ̀ lè gbé tọ́ so á sanwó wa tá bá sanwó wa hmm? àsànwọ́ ikú tó nípa àsọwọ́ bọ̀nú nǹkan omi tí àfẹ́lú omi pé a lè fi ike náà bù kàfi sanwọ́ ní èjì tàbá sanwọ́ tán fún jánábà fẹ́niwọ̀n abẹ́ abẹ́ àwà fọ abẹ́ ẹ̀yìn tó fà táàfi fọ́ fàbọ́ abẹ́ fẹ́rẹ̀ òní wípé afẹ́fọ̀ kó ṣe wípé ká má kò tọ́ọ̀ṣì ẹ́n tábà ti fọ abẹ́ wa kọ́dà lè ṣe pé tábà fọ abẹ́ nǹkan ká tó fọ gbogbo tó súnmọ́ náà ẹ̀ẹ́n pé afọ abẹ́ afọ débi tán tábà ti fẹ́lẹ̀ nǹkan ọwọ́ wa yìí pẹ̀lú bá ń ṣe disturb the adisa ní sọ̀tàn àdìsí mẹ́múnà wọ́n ní káàkiri sáà bàtí tán yóò wá fi ọwọ́ gbolẹ̀ ẹ́ dàtí tó pé yóò mọ melt kì í ṣe tú láti ní kéèyàn fọwọ́ gbolẹ̀ ó lè wà fọ́ sẹ́sẹ́ òṣìṣẹ́ tó wá sílé ẹ̀ tán páàtì kan wàá wá sálù àlà nọ́mà àlù àlà tá a máa ń ṣe yẹ́ta èèyàn ti fọwọ́ ó ti fọ abẹ́ èèyàn wá sálù àlà ọ̀pọ̀ bó bá wù ọ́ kò lè sílẹ̀ yọ bó bá wù ọ́ kò lè méjì bó bá wù ọ́ mẹ́ta ìtàn ìjọba tó ń mọ wọ́n gbọ́ òdó àrùn lè sọ̀lá ànábì òṣèlú àlọ́ àlá ti ń ṣe fún un ìtàn wíwẹ̀ lásán náà fà mínímọ́ọ̀mù ní ẹyọ kan tó èèyàn lè ṣe ẹyọ kan làwọn bàbá wọn yóò sọ pé sàlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n fẹ́ kó rọrùn ni sẹ́yìn bá ti ẹ̀yọ̀ kan náà òtítọ́ so sẹ́yìn bá ti wá sàlùwàlá tán tó bá wù ọ́ sí gbogbo àlùwàlá yẹn látọwọ́ dẹsẹ̀ òṣèlú yẹn pàtí ẹlẹ́ẹ̀kejì tàbí èèyàn ti fọ abẹ́ èèyàn ti sàlùwàlá tọ̀ ọ wá ku irun orí orí yìí sẹ́yìn bá omi tó bá wà lọ́wọ́ yẹn èyàn ó wá ti ọwọ́ bọnú orí ẹ̀ tí ó fi débi ìsàlẹ̀ orí ẹ̀ báyìí bí pé èyàn yarun báyìí èyàn yarun báyìí téèyàn bá ti yà á báyìí pé èyàn fi gbọ̀ pẹ̀lú omi tó wẹ̀t lọ́wọ́ yẹn fẹ̀ka ti dé gbogbo ibi ìsàlẹ̀ orí báyìí èyàn ó wá fi ọwọ́ méjì báyìí bu omi sí orí lẹ́ẹ̀mẹ́ta tó bá ti lẹ́yìn náà olùkíní olùpàṣẹ ẹlẹ́kẹta lẹ́yìn lẹ́yìn báyìí wà wá dànù sí gbogbo ara ẹ́ látòkè délẹ̀ tọ́tọ́ wà lè mọ́ àfọwọ́ báwo àmọ́ kì í ṣe pé ó dìgbà tí èèyàn bá tó fọwọ́ pa ó di pẹ̀lú ni dídàmí pé ó dàmí báyìí látòkè báyìí ó sì kàn gbogbo ara rẹ̀ tó bá ti ẹgbẹ́ gbé ẹsẹ̀ ẹlẹ́gbẹ́ kan sí wá èèyàn fọwọ́ ẹ̀ lẹ́yìngbà tó fọwọ́ tán ó fọ abẹ́ lẹ́yìngbà tó fọ abẹ́ tán ó sálọ àlá lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yìngbà tó sálọ àlá tán lẹ́yọkọ̀ọ̀kan orí rẹ̀ ó fọwọ́ yà tó fi dé sálẹ̀ orí ẹ̀ ó wá fọwọ́ yà tán yóò wá fọwọ́ gbomi lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú ọ̀rá síbi orí rẹ̀ lẹ́yìngbà tó bá ti torí tán fẹ́ sálẹ̀ yóò ẹ̀sẹ̀ wá dami sí gbogbo ara ṣọ̀bá wá wù ú ó fọwọ́ ṣe bàbá àwòkó mi sáà ti dé gbogbo ara tẹ́yàn bá ti ṣe tán máa ó ti wẹ̀wẹ̀ tán ó ti wẹ̀wẹ̀ jẹ́nàbà tán ó ti wẹ̀wẹ̀ alámi tán ó ti wẹ̀wẹ̀ júmà tán ó ti wẹ̀wẹ̀ àràfá tán ó ti ọ̀rọ̀ fún wọn lẹ́nìkan gbà sílá ń fa àwọn ẹni tí ó wẹ̀ ó ti wẹ̀ tán kò sí kankan tó wà bẹ́ẹ̀ o kò láníyàn kan ná kò lásìrí kan ná kò ládùá kan ná kò sí kéwú kankan ni wọ́n ké ń bẹ̀ tẹ́wárí gbogbo ta wá dì kí wọ́n sá àyìn ah, gbẹ̀sí kọ́ sọ́nà mo kọ́kọ́ gbálù àlásíwájú kí ní kankan púpàrá mọ́ wọ́rí tó ní tó bá sàtìmọ̀ pé wọ́n mọ́ tó fẹ́ ṣe àníyàn yẹn méṣọ̀ kó dámi sí gbogbo ara rẹ̀ ọ̀tán ó ti wẹ̀ náà èyàn lè ṣáwà ó lè ṣáwà ẹgbọ́ ó lè ṣáwà ó lè rí kò sí ìlọ́ta tó wà mẹ́ta ní tásílẹ̀ náà kò ládùú àkánkán kò ní kíní kankan kò ní nǹkan mẹ́ta ní kókó pọ̀ṣẹ́ pé tẹ́lẹ̀ yìí tó fà táwọn ẹmọ fi ń sá fún tẹ́lẹ̀ yìí táwọn ọ̀rọ̀ wa sọ ni pé tó bá kọ́ bẹ́ ṣe wọ́n kọ́ wá kọ́ wẹ̀ báyìí torí ilẹ̀ làwọn torí tí àwọn èèyàn gbọ́ mọ́tẹ́tà nílẹ̀. ìṣàwọ̀ alábẹ̀ gan-an àdínú ìṣòlè tó bá wọn pé ó wá sí ọlọ́run nígbà tó fẹ́ ṣe ìjọsìn yẹn pé ìtàn tó fẹ́ fi gbà nìkan là ń pè ní àníyàn ọ̀kan mẹ́nu àwọn àfa àbúlùwọ̀fà àbúlùwọ̀fà um, alhambali àfá ńláńlá ni fún àwọn àfá àgbà mẹ́rin ẹnìkan wá bá ó sọ fún un pé ah ẹ̀ẹ́n mo lọ síbi odò ẹ́ mo wá kíra mi bọ́ ní odò nígbà tí mo ti wẹ̀ dáadáa wẹ̀ dáadáa mo wá mo tún wá ṣe èméjì pé ah ṣé omi dé gbogbo ara mi báyìí ẹ̀rùn òun wò pé ah ṣé apá tí omi dé rẹ̀ ó ní àná ah, ó ní pé ó wá bí àfáà náà pé wípé wípé ṣé ìwẹ̀ ń gbà ó nínú ọlọ́run kẹta ní ìdìwẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wọ́n ní gbogbo ìwèrè náà àyè ẹ̀sà anybody tó wáyé tó lẹ́gbẹ̀ẹ́ bá dé ṣe nígbà tó fẹ́ kan tẹ́wọ́ orí òdì mẹ́rin tó ń wò tó bóyá tó mi débì kan ọlọ́run ti bọ̀ níwẹ̀ so basically kù jù báyẹn lọ àtiwẹ̀ ẹjẹ́ júmọ́ àtiwẹ̀ ẹjẹ́ nábà àti pé èèyàn sùn lójú oorun nǹkan jáde látara rẹ̀ àtòbóbìnrin lò pọ̀ àti èèyàn gbà síláàmù tó èyí tẹ́sàn pé èèyàn tẹ́sàn máa ń wẹ́ nìkan káàdì kódà ẹni tó bá síláàmù gẹ̀ lè describe fún tí ó ṣe fún rẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó bá ti fẹ́ yíwọ́ ẹ̀ka sọ́kútọ̀ sórí ìwẹ̀ sọ́kútọ̀ ọ̀fẹ́ wẹ̀wẹ̀ ní nǹkan dami sí gbogbo ara ìjáde kò wá fẹ́ràn tó kókó bẹ̀rù kí nǹkan wá fi kún bá ìpẹ́tọ̀ tóbìnrin nítorí ẹ̀yọ́ ìpínlẹ̀ nígbà àwọn pọ́ǹtì tààtọ̀ a ní ká sanwó wa ká fọ abẹ́ wa dẹ́lẹ́ ìbá ká sàlùwàlá lẹ́yìn àlùwàlá ti a pay attention sí orí bẹ́ẹ̀ náà lóbìnrin náà ṣe pay attention sórí tiẹ̀ náà. tọ́ náà ibi tí ṣùgbọ́n wà ní pé iṣẹ́ tú láti ní kóbìnrin kí irun ẹ̀ tó bá fẹ́ wẹ jẹ́nàbà àbí tó bá fẹ́ ṣe haidi ṣẹ̀wọ̀n pé nísìnyí jẹ́nàbà òun lè wà frequent haidi òun lè jẹ́ ẹyọ kan bóyá lóṣù ilé yóò sọ pé téèyàn máa wẹ́wẹ̀ téèyàn wẹ́ o kọ́dà méjì lè wọnú ara wọn ara wọn sọ pẹ́pẹ́ obìnrin ni pẹ̀lú hadith anabi sallallahu àkọ́kọ́ ó clear yìí obìnrin láti túrun rẹ̀ fún jánaba fún jánaba pé bóyá ọkọ rẹ̀ bá lò pọ̀ àgbẹ̀kọ́jà ìtàdí sàmẹ́sọ̀ tó láǹtọ́ òní wípé òun náà tó bá ti bomi sórí pé kó gbin irun rẹ̀ kó mú jìgìjìgì so that omi ò lè dé ibi egun orí ẹ̀ ibi káàpù yẹn káàpù gangan la fẹ́ kó mi dé tábà fọ kọ́ọ̀lù báyìí ibi káàpù afẹ́ kó mi irun rẹ̀ báyìí tọ̀ níbi jánábà náà sọ̀tàn àtúntò kó mi rẹ̀. nígbà táwọn sọ́sọ́ àfẹ́ díṣà bí ó rò rẹ̀ haida níbi ni kó mì gan-an ẹ̀gbọ́n ti jẹ́ náà nínú kó mì nígbà tó gan-an tọ̀ kó gan-an yẹn ni àwọn ah, kó tó di o kó tó gan-an yìí yóò túrun ni alam kò bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ àti haid àti bá ah, tóun ò bá tú omi ò ní dé ìsàlẹ̀ lókù kómi dé sàlẹ̀ láfẹ́ kó ṣe láfẹ́ kó kó bí irun rẹ̀ ṣùgbọ́n tómi dì í so kò ní ìdìbò tún àfi tó bá mọ̀ pé kóun tún ràn ló jẹ́ kó dé ìsàlẹ̀ so omi náà gbọ́dọ̀ dé bí irun rẹ̀ bó bẹ́yọ̀ pọ́pọ̀ náà ti pay attention sí orí ẹ̀ òun náà yóò jẹ́ kí yóò gbin irun rẹ̀ tí omi ó délé wa òun náà wà bomi síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta báyìí tí ó fi pọ̀ dẹ̀ yóò wà dàmé sí bá ń pè ní ìwẹ̀ nù o lẹ́gbọ̀n fún nǹkan tí ó ń wẹ wọ́n ń ká ni tọ̀ ẹgbọ́ wọ́n ń ká tán sọ èdè haúsá ni wọ́n ń ká tí wọ́n ń ká kàn ní ìlàsàn ìwẹ̀ ẹ́ àwọn ìpín ní wẹ̀wẹ̀ wọ́n ń ká wọ́n sọ wọ́n ń ká di ìwẹ̀ téèyàn ń wẹ̀ béèyàn